gbogbo ẹ̀dá tó bá ti wá sáyé àwa kọ́ là ń kọ́ńtró ara wa àwa ń ṣe àdúrà ni tó bá wù ọlọ́run ló máa gba àdúrà hmm. àwa ń ṣe àdúrà ni hmm. ọlọ́run ní gba àdúrà. ọlọ́run ló ń gbàdúrà. bẹ́ẹ̀ náà dẹ̀ ni ó wà nínú ẹsẹ̀ Ẹ̀fà tó sọ fún wa pé ká ṣe ṣe ṣe òun kọ́ la fi ń là tó bá yẹ pé bá a hmm. ṣe ń ṣiṣẹ́ tó la ṣe ń là ni àwọn hmm. tó ń ṣe gbẹ́nàgbẹ́nà tó ń gbẹ́ kànga àwọn ló yẹ kó làjú. bẹ́ẹ̀ni hmm. àwọn ọlọ́mọ láńkẹ. Hmm. ṣùgbọ́n ọlọ́run elédùnmarè fúnra ara ẹ̀ ó ti mọ̀ wá kó tó dá wa ó fẹ́ jẹ́ kí a ní ẹ̀mí tó mọ́ tí òun ọlọ́run lòun fi máa gbàdúrà wa ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń bi mí a ní kí ló dé téèyàn ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ àbí kí ló fà á tí ọlọ́run máa sọ fún èèyàn pé ẹni tó bá wù òun lòun máa dá lọ́lá kì í ṣe bó ṣe ṣiṣẹ́ tó mm-hmm. ẹni tó bá wù òun lòun máa fún níyì tọ́lọ́run bá fẹ́ yẹ̀yẹ́ lòmíì á rò pé ó fẹ́ pọ̀ òun léni á ní kó bọ́ sórí tẹlifíṣàn kó máa sọ̀sọ́kùsọ fọ́mọ Yorùbá tó bá sọ tán dáadáa ọlọ́run wáyé ẹ̀yẹ́ ìpè ẹ̀ ò dáa mm-hmm. o ti ń tan èmi ọlọ́run olódùmarè nínú ilé mo ṣe bí ẹni tí ò gbọ́ ẹ mo fẹ́ jẹ́ kí gbogbo ayé mọ̀ kò ní nìyẹn fúnra hmm. ara ayé ló máa ti onítọ̀hún jáde fúnra ara Elédùmarè ló máa ti onítọ̀hún jáde pé onírọ̀ ni ẹ́ hmm. gbogbo ayé á wà mọ́ ẹ jẹ́ ká ṣe dáadáa kí àdúrà wa lè gbà kí Elédùmarè má bàa ṣe dínà àdúrà wa ẹ jẹ́ ká mú àdúrà wa ní n tá à ń ṣe tinútinú bá a ṣe ń ṣe gbogbo tójoojúmọ́ ká mú eléyìí náà ká mú ní n tá máa ṣe ní gbogbo ìgbà ìmọ̀ràn mi àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì kábẹ̀rẹ̀ àdúrà ìbá kọ́dá ayé lónìí ìbá ṣẹ̀dá ayé lónìí ìbá wọn ìyá mi òṣòro ń dápá ní ìwádùn olókìkí òru atoríjapá àti fún jòrò òru àwọn àjèjì èèyàn mọ́bi ẹni tó dá kí n tó dá ìbẹ́ ilé nìyẹn tó ṣẹ̀ kí n tó ṣẹ̀ ìbẹ́ ilé ní àjàgùnmọ̀lẹ́ olúwo òde ọ̀run ìbẹ́ ilé ní o bàbá tó bí mi sáyé mo ṣe bẹ́ẹ̀ ìyá tó bí mi sáyé mo ṣe bẹ́ẹ̀ o ẹdùn olólùwájú gbẹ́wàá sùn ajímọ̀jẹ̀rán tó lè ìyá mi àbẹ̀ní tí ń faṣọ òfú mo ṣèbá tiẹ̀ náà lónìí ẹ̀yin tẹ́ ẹ ṣe lọ́kàn ọjọ́ òní mo mà ṣèbá yín o ẹ̀yin tẹ́ ẹ ti lọ́kàn ọjọ́ òní mo ṣèbá yín ẹ̀yin tẹ́ ẹ kọ́kọ́ fi ṣáàlù tá a wà yìí mo ṣèbá yín tó jẹ́lẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ kọ́kọ́ fi àdárò lẹ̀ yìí mo ṣèbá yín lẹ́nìí báyìí wọ́n ní àdáṣe ní hun ni ìbà kì í hun ni o gbogbo ìbà tí mo ṣe lẹ́nìí Olódùmarè bá mi gbà á jẹ́ kó ṣe o ojúbọ ọmọdé tó wà nínú bí mojúbà àgbàlagbà tó wà nínú bí torí pé gbogbo yín la láṣẹ ọmọ aláṣẹ ni yín mojúbà yín o torí pé ẹni tó bá láfojú sí sí àgbàlagbà ayé ń yẹ̀yẹ́ ẹ̀rín olódùmarè ò ní yẹ̀yẹ́ wa. àmì o mi yà lọ. àdúrà wa lẹ́nìí bá a ti ń ṣe bọ̀ àsìkò òdúpẹ́ la ṣe wà a máa dá hmm. ọpẹ́ náà ní ọpẹ́ wa máa pọ̀ hmm. nítorí pé olódùmarè tó dá wa ó ní kò sí nǹkan kan tóun Elédùmarè fẹ́ látọ̀dọ̀ wa ju pé kẹ́ ẹ mọ́ dúpẹ́ lọ. Hmm. arákùnrin kan Olódùmarè fún ní ọlá púpọ̀ ó wá ń béèrè pé kí ni mo ṣe fọ́lọ́run tó tó báyìí tó fi fún òun lọ́lá ó wá dọ́dọ̀ ẹnìkan ó rí i pé àsán ìyẹ̀pẹ̀ ni ó ń dàbò ara hmm. kódà kò ní pátá tó lè wọ̀ hmm. ó wá ní arákùnrin gbà mo fún ọ lówó ẹni tó lówó yẹn wá fún ẹni tí ò lówó lówó ni mo fún ẹ lówó yìí ó gbà á ó dijọ́ kejì ó tún padà wá tún kọjá ń bẹ̀ ó tún bá arákùnrin yìí ní òhò ó tún fún un lówó nígbà tó wá di ijọ́ kẹta ó wá ní mo mà dúpẹ́ fún ẹ o ìyẹn olówó ń sọ fún tálíkà tó da yẹ̀pẹ̀ bora ah ó ní mo mà dúpẹ́ fọlọ́run fún ẹ o máa dúpẹ́ fọ́lọ́run dáadáa o ó wà báyìí ó dẹ̀ tún sì ń rí nǹkan ṣe onírú ọpẹ́ wo lòun fẹ́ dá fẹ́lẹ́dùmarè èyí tó lówó wá ń béèrè pé ó máa dúpẹ́ ó lóun ò ní dúpẹ́ hmm. ó ní worú aṣọ tí wọ́n ń wọ̀ tó ń débí tó ń fún mi lówó ń gbogbo ìgbà ó lówó tó ń fún mi lẹ́yìn tí n bá ti fi jẹun owó yìí ti tán bó ṣe pọ̀ tó bàbá olówó wá padà sílé ó béèrè orúkọ ẹ̀ ó ní ọlọ́run ọ̀rẹ́ òun yìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí tóun máa ń rí tóun máa ń fún lówó yìí báwọn ṣàánú ẹ báwọn ṣàánú ẹ báwọn ṣàánú ẹ bàbá olówó tún padà lọbẹ ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ìjọ kẹrin oṣù kan oṣù méjì oṣù mẹ́ta ọdún kan ìhòòhò náà ló ń bà á ọlọ́run ò kí ń tòun ò ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kó mọ̀ ṣe arákùnrin ìṣe wa jẹ́ bàbá olówó wa sùn níjọ́ kan ó wá ní òun rí àríṣà wọ́n wá gbé ìwọ̀ wá fún un n ta gbé wá fún ẹ̀mí a fẹ́ àdúrà ọlọ́run sọ fún bẹ́ẹ̀ pé èmi ọlọ́run fẹ́ jẹ́ àdúrà ní aago méjìlá ìjọ kejì ló bá gbọ́ ló bá sọ fún ọ̀rẹ́ tí ò lówó ìpè à ọlọ́run ti ní kí n jókòó àdúrà fún ẹ o fọkàn ẹ balẹ̀ àdúrà ẹ máa gbà nígbà tó padà sílé ó tún ṣàdúrà náà ó ní ọlọ́run ó dáa àdúrà tóun fẹ́ ṣe yìí tó ní kóun ṣe yìí òun máa ṣe àmọ́ nínú ọlá tó fún òun yìí ó ti pọ̀ jù báwọn dínkù èyí tó bá dínkù yẹn báwọn fún ọ̀rẹ́ òun yẹn kó máa ní ọlá tóun yìí pọ̀ jù nígbà tó wá ṣàdúrà yẹn tán ó sùn kò tó ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lolódùmarè bá rán àwọn màláìkà sí ó ní jẹ́ kí n kọ́ ẹlẹ́kọ̀ọ́ méjì ó ní tó bá fẹ́ jẹ́ kí n dín ọlá ẹ̀ kù ó ní má dúpẹ́ fèmí ọlọ́run mọ́ hmm. ó ní tó o bá ti dúpẹ́ fèmí ọlọ́run màá dín ọlá ẹ̀ kù ó ní ṣùgbọ́n lópin ìgbà tí ń bá ṣe ohun kékeré fún ẹ tó ń dá ọpẹ́ tó pọ̀ mo tún ní kó o ṣàìsùn ọpẹ́ yìí náà ló tún fi ń dú n ò ní yé ṣoore fún ẹ o sọ fún ìkejì rẹ náà kó máa dúpẹ́ bó ṣe tẹ̀sùbá ló mọ̀ kó mu bó ṣe bíbélì ló mọ̀ kó mu bó ṣe obì orógbó atare àbí ẹ̀dán ló mọ̀ kó mu kó máa fi ṣàdúrà ó wá dé ọ̀dọ̀ kejì rẹ̀ ó sọ fún ó ní à gbogbo tí mo sọ fún olódùmarè nípa rẹ olódùmarè gbà ó ní kó máa dúpẹ́ o ó lóun ò ní dúpẹ́ ọlọ́pàá kí lóun fẹ́ dá òun wà báyìí bí tóun jókòó sí gbogbo ìgbà ní òun ò rọ lápá òun ò rọ lẹ́sẹ̀ ṣùgbọ́n ṣé òṣì yìí ni wọ́n yọ̀ mọ́hun látòde ọ̀run ni ọlọ́run lé ohun tó lódùmarè ní kí n sọ fún ẹnìyẹn ló bá padà sílé nígbà tó padà sílé ọlọ́run tún rán àwọn mọ̀láìkà sí bàbá olówó bàbá olówó ọlọ́run ní ká sọ fún ẹ pé olówó ẹ̀ yìí pọ̀ a sì ní kó má dúpẹ́ fún wa mọ́ ká lè dínkù onírárá ó mọ̀ dúpẹ́ ni bí wọ́n bá ti ń dúpẹ́ kò sí ń táwọn ọlọ́run ń jẹ ju ọpẹ́ lọ a máa lékún orí ẹni wá lọ sọ fún ọ̀rẹ́ ẹ tó lóun ò dúpẹ́ ṣó sì ń rí iyẹ̀pẹ̀ gbámọ́ ara kò ní rí iyẹ̀pẹ̀ gbámọ́ra mọ́ nígbà tó débẹ̀ ó sọ fún ọ̀rẹ́ ẹ̀ pé ó dúpẹ́ fọ́lọ́run ni yẹ́lọ́run ti sọ fún ẹ lánàá pé òun ò ní dúpẹ́ lójú bàbá olówó ni gbogbo yẹ̀pẹ̀ lẹ́lẹ̀ ṣe kúrò lára ẹ̀. ó wá wà ní òhò ọmọlúàbí bó ṣe ń fọwọ́ ha ilẹ̀ ẹlẹ́kùn kò rí yẹ̀pẹ̀ kankan mú wá kódà kò sí yẹ̀pẹ̀ lára ẹ̀ níbi tára ẹ̀ dán pé nígbà tán fomi wẹ̀ èèyàn ni. bàbá olówó wá ń sunkún elédùmarè ṣàánú òun kí ni kóun ó ṣe ó ní tó padà lọ sọ fún un pé tó bá tún di ní ọ̀la tí ò bá tún dúpẹ́ fèmí ọlọ́run màá tún jẹ́wọ́ ẹni tèmi olódùmarè jẹ́ fún un. nígbà tó débẹ̀ ńjọ́ kejì ó ti bá tó ti ń gbọ̀n ẹni tí ó ṣàárẹ̀ yìí. Hmm. àti wá tẹ́wọ́ gba owó lọ́wọ́ bàbá olówó bó ṣe máa ń fún lówó kò rí owó yẹn nà sókè láti gbà mọ́ kí ni ìtàn yìí kọ́ wa ni pé gbogbo ìgbà tí ẹ̀dá kan bá sọ pé òun ti lágbára ju ìdúpẹ́ lọ òun ti ju ẹni tí ń dúpẹ́ lọ á jẹ́ pé kò ní nǹkan kan gbà lọ́wọ́ olódùmarè mọ́. ọ̀kan gbà ọ́ ọpọlọ rẹ mú wá olúwa. ẹnu ọpẹ́ wa ò ní kan. àmín yàrá o. mo dúpẹ́ lórí àwọn bàbá wa pòfẹ́sọ̀ Banji Akíntóyè nítorí pé ìwọ lọba tó rí wọn tó mọ wọn tó mọ wọn tó mọ tí wọ́n fẹ́ gbé ṣe fún àwọn ọmọ Yorùbá má jẹ́ kí ẹnu ọpẹ́ bàbá yìí ó kàn. Àmín yàrá. Má jẹ́ kí ẹnu ọpẹ́ àwa náà ò kan lórí bàbá náà. Àmín. Jẹ́ ká dúpẹ́ títí dìgbà tá a bá dé ilẹ̀ ìlérí. Àlámà mi. Jẹ́ kí ara kó yá wọn. Má jẹ́ kí àìsàn burúkú gbé wọn dè. Gbogbo oore wọn kò sọnù mọ́ lọ́wọ́ Olúwa. A dúpẹ́ lórí bàbá wa Professor Adéníran tí wọ́n jẹ́ ọ̀tún alànà ìgbékalẹ̀ ọwọ́ Olódùmarè ó mọ ohun tí wọ́n ó dì láyé ọmọ iye ogun tí wọ́n máa jà fúnlẹ̀ Yorùbá ó sọ fún wa pé nígbà tí ó bá fẹ́ rẹ bàbá wa bá bí ó fi ẹni tí ò ní jó rẹ̀ wọ́n sẹ́gbẹ̀ẹ́ wọn yóò máa jẹ́ ìhà má jẹ́ kó rẹ̀ kankan nú àwọn méjèèjì Olódùmarè. mo fi dán olóló mo fi bẹ́ẹ̀ má jẹ́ kó rọ ẹnì kankan wọn àmìyàlá. àwọn ọmọ àsìkò yìí a fi dúpẹ́ lórí bàbá wa olóyè Sunday Ìgbòho òòṣà ẹni tí ó jẹ́ àkàndá látọ̀dọ̀ owó lódùmarè tó fẹ́ gbé sí gbogbo ayé bàbá mi á ní kéèyàn na gbogbo apá tó kán lè rí òun ó lásìkò ẹ ò tí ì tó nù hmm. ó bá àwọ agbádá kó o nà lásìkò ẹ bá ti tó tó lọ́dùmarè bá lásìkò ẹ ti tó ayé máa rí ẹ láì nápa hmm. hmm. kò sí bí ààfin ó ṣe wọjà táyé ò ní wò ó hmm. ọlọ́run wá ní olóyè Sunday Igboho àsìkò tó mo fẹ́ fi ẹ́ hàn fáyé nítorí iṣẹ́ tí mo ní kó o wá ṣe ó ti délẹ̀ ìtorí tí mo ṣe fún ẹ lọ́lá rèé ìtorí tí mo ṣe fún ẹ lágbára rèé ìtorí tí mo ṣe kẹ́ ẹ rèé ìtorí tí mo ṣe ní kó o má kó ọmọ rẹ àtìyàwó kankan dúró nílùú tó wà nítorí pé kì í ṣèlú ológun tó máa jà olódùmarè adúpẹ́ lórí bàbá wa olóyè Sunday Ìgbòho bá wa yan olùṣọ́ ẹ̀. ya Allah. wọ́n ní alágbára tí o mú nínú agbára tó o ní tó o ní ọmọ mi olóyè Sunday mo fún ẹ mọ́ ọ lò ó torí pé kò sí agbára kan tó ju olúwa lọ bí ò ṣe sí ohunkóhun tó ju àdúrà lọ. Hmm. olódùmarè má fi ìbínú má fi gba agbára náà kó lọ́wọ́ olóyè Sunday Igboho àmín yá Allah ìlú ṣe wá láǹfààní nílẹ̀ Yorùbá ó lè pẹ̀lú ẹni tí yóò gbé wa dé ilẹ̀ ìlérí bẹ́ẹ̀ ni kò jẹ́ kó rí aláṣẹ lọ aláṣẹ jẹ́ orí bẹ́ẹ̀ hmm, hmm. tí a bá ṣe eléyìí tán nínú ìdúpẹ́ wa èṣù kì í ṣe sàtánì lọ́dọ̀ àwa oníṣẹ̀ṣe a máa ń bẹ èṣù níṣẹ́ fún ohun tá a bá fẹ́ kó ṣe fún wa ni èṣù wa wá fẹ́ rán ẹ jáde báyìí iṣẹ́ tí èmi fẹ́ bọ ìwọ oṣù lónìí kó tó jáde òde òun ni pé gbogbo ẹni tó ń dúró tí ń tàn wá jẹ tó ń parọ́ tàn wá jẹ pé ilẹ̀ Yorùbá máa dúró tó sì ń ṣe nǹkan míì lórí olóṣèlú èṣù òkò ajọ́ngọ́lọ̀ ọkùnrin òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún làáróyè ń ṣẹ̀jẹ̀ òbó nímí kẹ́rù òbó onímí ṣumí làáróyè ń ṣù fún ọlọ́ba wa bá gbogbo wọn jà. àmín Allah. nítorí irú wọn ò gbàdúrà wípé ká ilẹ̀ Yorùbá gbà wọ́n ń tan ẹlẹ́dàá wa jẹ ni àwa kì í ṣe ẹni tí wọ́n ń tàn jẹ Elédùmarè gbogbo ẹni tó ní àdúrà tá à ń ṣe àti tá à ń ṣe lójoojúmọ́ àti tá à ń ṣe lóṣooṣù àti tá à ń ṣe lọ́sẹ̀ẹ̀sẹ̀ ò ní gbà èṣù láàlú ògiri oko wá bá wa dójú tì wọ́n bá wa rọ wọ́n lápá bá wa rọ wọ́n kẹsẹ̀ bá wa yẹ̀yẹ́ wọn níta gbangba. ẹni tó ní owó tí ẹnì kọ̀ọ̀kan ná nínú ilé láì sọ fún èèyàn àti tó sọ fún èèyàn lórí ọ̀rọ̀ Yorùbá nation tó lóun fẹ́ máa gbégi dí i torí pé òun fẹ́ kó ọ̀rọ̀ jọ nítorí pé òun nífẹ̀ẹ́ nìkan ju àwa tá à ń jìyà lọ nítorí pé òun fẹ́ gbèjà fúlàní èṣù láàlú ègiri oko ìwọ ni kò wá dìde kó kó wọ onítọ̀hún nínú jẹ́ kó máa ṣìṣe káàkiri gbogbo àgbáyé báwa sọ wọ́n di ẹni yẹ̀yẹ́ sọ wọ́n di ẹni yẹ̀yẹ́ fún wa sọ wọ́n di ẹni yẹ̀yẹ́ fún wa ogunlọ́ka yẹ ọ̀sìn mọ́lẹ̀ olómi ńlẹ́ fẹ̀jẹ̀wẹ̀ kí mọ̀ búra ẹ̀yin ni mo gbé mára yá ìwá fún lónìí mára yá ni lọ́dọ̀ tiwa gbogbo hmm. àwọn tí wọ́n bá ti ń da ilẹ̀ Yorùbá tí wọ́n ń dúró nídùúró pé àwọn ń tàn wá jẹ ni àní dé ilẹ̀ ìlérí láti lè gba oore ọwọ́ wa hmm. láti lè fi ìbẹ̀rù sí wa lọ́kàn ká má bàa dé ìlérí Ògúnlákayé Ọ̀ṣìnmọ̀lẹ̀ ibi tí mo wà lónìí ilé àṣẹ ni mò ń pa láṣẹ fún wọn Ògún bá wa rọ wọn lápá bá wa rọ wọn lẹ́sẹ̀ jẹ́ kí wọ́n máa gbẹ́rù ilé kí wọ́n má lè jáde àṣẹ bẹ́ẹ̀ ni kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ni kò jẹ́ kó o omi o ọ̀ṣun o ọ̀tà o mo tún fi àsìkò yìí bẹ̀ ẹ́ wá dìde ní gbogbo ibi tó o bá wà pátá gbogbo àwọn ọ̀tá yorùbá nínú ìjọba location four one nine uh-huh. tàbí nínú hmm. àdúgbò ni tàbí ní gbogbo state ta ní ní location four one nine wa ni tó jẹ́ ti àwọn ọmọ yorùbá tó ń dúró nídùú pé ẹ jẹ́ ká mọ̀ tàn wọ́n ni wọn ò ní rí kinní ìgbà kinní yìí ò ní bọ́ sí wọn lọ́wọ́ tó bá ti ń mu ìwọ omi máa rọ́kún wọn nínú ni má jẹ́ kí wọ́n ní àṣẹ. torí pé ìwọ fúnra rẹ ọ̀ṣun fúnra rẹ ẹ mọ̀ pé nígbà tí ẹnìkan dúró tó ní ká tó dé ọ̀dọ̀ ẹ ká tó fún ẹ lóúnjẹ àfi ká tún tó máa dé ọ̀dọ̀ àwọn ó yẹ kó o mọ̀ páwọn yóò nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Yorùbá wa kódà wọn ò nífẹ̀ẹ́ orílẹ̀-èdè location four one nine tí wọ́n wà àwọn tí wọ́n ní kákẹ́ ẹ̀yìn sí ẹ̀yìn tán sọ pé rárá kò sí tó ń ṣe tán sì ń dá sára tara ń dẹ̀ wọ́n tí wọ́n mú táìsàn ò ṣe wọ́n wá kọjú sí wọn àwọn náà sọ fún wa pé kákẹ́ ẹ̀yìn sí ẹ kì í ṣàwà àwa ò ní kẹ́yìn sí ẹ awẹ́dẹ̀wẹ̀rìṣà oróyè yé o omi o ọ̀ṣun o ọ̀tà o ìdẹ o wá kó sí gbogbo àwọn ọ̀tá yorùbá wá kó sí wọn nú kó mọ́ bọ́ọ̀lẹ̀ nínú wọn mọ́ kó mọ́ wà ní wọn lára. àmì yàrá ìwọ ló níwọ ló lówó oní èṣù ló ń pín gbogbo ọlá tó o máa fún àwọn ènìyàn àwọn tó ń jagun tí wọ́n ń náwó tí wọ́n ń ṣe dáadáa sílẹ̀ Yorùbá láti wá àdéhùn kan ọ̀nà kan tàbí ọ̀nà méjì láti rí pé ilẹ̀ Yorùbá dúró ohun tá a fi ṣe nítorí pé òṣì ń bẹ lára ohun tí ó ń da àwọn education four one nine tí wọn ò fi mọ̀ pé kì í ṣe àsìkò yìí là ń jáde dìbò ohun táwa wà fi ṣe Yorùbá nation Olódùmarè awẹ́dẹ́wẹ̀rìṣà oróyè yìí ó wá pèsè ẹ̀ fún gbogbo ọmọ yorùbá tòótọ́ tó fẹ́ fi owó ẹ̀ gbé ilẹ̀ yorùbá lárugẹ bẹ́ẹ̀ ni kẹjẹ́ kó rí aláṣẹ ní orí bẹ́ẹ̀. mo wá pe ìwọ ẹdùn òlóló lónìí Ajigbẹwa, asungbẹwa, ajímọ̀jẹ ẹran tó léegun ìyá mi àbẹ̀ní tí ń faṣọ òfú sùn ajégun ọ̀dàlẹ̀ bí ẹni ń jẹ̀rèké mo pè ẹ́ lẹ́nìí lórí orí kọ̀ọ̀kan tó ti wà ń bí láti àná tí wọ́n ń ṣàìsùn àtàwọn tí ò mọ̀ pẹ̀lú wa tí wọ́n ń sọ pé àdúrà yìí àwọn máa ṣe ni mo fi àárẹ̀ ṣe ẹnìkan mo bẹ̀ ẹ́ olúwa mo fi àárẹ̀ ṣe ẹnìkan jẹ́ kí inú wọn dùn jẹ́ kí ara wọn yá jẹ́ kí ìdùnnú jẹ́ tiwọn. àwọn kan dúró nídùú pé àdúrà tá à ń ṣe yìí ó máa jẹ́ gbígbà ni má jẹ́ kó rẹ̀ wá àwọn bẹ́ẹ̀ ní tùmárì má jẹ́ kó sú wọn ṣe má jẹ́ kí orí kó fọ́ wọn má jẹ́ kí inú kó mú wọn bẹ́ẹ̀ ni kò jẹ́ kó rí wọn láṣẹ. nínú ọ̀rọ̀ àwọn bàbá wa àwọn orin tó oníka máa kọ tó ní yóò padà gbé wa là tó ní yóò gbé wa délẹ̀ lérí afẹ́fipè ẹ́ gbogbo bàtà bá ń pè é yìí gbogbo ẹ̀yin orúmọlẹ̀ ni mo fẹ́ kọ orin fún ni mo fẹ́ pè lásìkò yìí ẹ wá dìde ẹ wá bá wa kọjú sí gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá. àmín yàrá o. àwọn tí wọ́n ní a ò ní rí ilẹ̀ Yorùbá gbà hmm. àwọn tí wọ́n dúró tí wọ́n ń sọ fún wa pé kí ni ohun tá a fẹ́ ṣe gbogbo ẹ̀yin orúmọlẹ̀ ẹ wá dìde ẹ wá jẹ́ kí wọ́n mọ̀ ẹ wá jẹ́ kí wọ́n mọ̀ ẹ wá sọ fún wọn pé agbára ń bẹ bíi tàtíṣọ́. Hmm mo sọ pé bẹ́lò ni ó akọ́dà ìmúyà ìbá wí. Ìbá ló ní ó àṣẹdá ìmúyà ìbá Bẹ̀yẹ lè bá mú mi yá, a sì rúbà o. Ìbá ló ní ó. Ẹyin tó láyé mú yá ìbá gbogbo àwọn ìbàdàn ni ó. yàrí bá òye bẹ̀yẹ̀lé bá mú ní àṣírí bá òun ṣàdúrà fún gbogbo yín pátá. Gbogbo ọmọ Yorùbá tó ń dúró ti ìwà ikú ayé onípa ayé àìsàn ò yín dè nígbà kankan àmì àṣẹ. ẹni pé kẹ́ẹ̀kú ló máa kú bó ní tọ̀hún bí ìgbà ọmọ kò ní kú kan o. àmì àṣẹ. ikú ọ̀kan nílẹ̀ yá dánke mo sọ pé kú ayé onípa yín àìsàn onígbé yín dé nígbà kọ̀ọ̀kan. àmì ya Rabbi. lágbára mo rò ń fọ́lú ẹ̀ẹ́dán ìwà mi o. mi Allah ọmọ yorùbá mo ti bá yín ṣàmì àṣẹ ẹnu awo nìlà ẹnu awo làṣẹ ọgbẹ́rì ò mọ pé ẹnu awo làṣẹ wà ògùn ògùnlógún ṣàwọlé ayé o. àkàlà máa gbó ṣàwọ òde ọ̀run mi ò rí kékeré gúnugún gbogbo wọn lọ́pàá lórí kò gé bàbá mi Bánjí Akíntóyè wa pálọ orí kéèké o ní orí kékeré àkàlà gbogbo wọn lọ́ọ̀yọ́ gẹ̀gẹ́ lọ́rùn àrò Ìgbòho ṣàwọn onípò o. Àmín yàlá. Bàbá Bánjí tẹ̀rí ẹ̀ ò ní o. Lágbára abẹ́ni rẹ̀ bí mo sì wẹ oníkó. àmín yàrá. ẹ̀yin tẹ́ fún yorùbá mo sọ pé gbogbo yín ò ní rọrùn òye. àmín kún fún mi. lágbára abẹ nìyẹn ni mo sì ikú ayé onípààyàn. Àmín àmín. Mo láìsàn onígbé nídè nígbà kọ̀ọ̀kan. Àmín yára bè. Mo sọ pé ìfinú wọn ọ̀dàlẹ̀ gbogbo wọn wọ́n ń ṣe léṣù lẹ́yìn àwa. tàbá wá finú àwọn o ọmọ Yorùbá kí ilẹ̀ rò pọ́n lè ṣe òye. àwọn òbí lẹ jẹ́ ẹ̀rànlẹ̀ ẹ̀lẹ̀ òye kéńké o. wọ́n ń ké wọ́n sọ pé ìmọ̀lẹ̀ fẹ́ pa àwọn jẹ́ ẹ̀yìn ọ̀dà lẹ́mọ̀ máa ń ké wọn ké wọ́n pé ìmọ̀lẹ̀ fẹ́ pa àwọn. ẹ̀sọ́ pa onípèké o èké ni ó para rẹ̀ sí ju àwo igi eléra ni ó yọ ọ̀ra rẹ̀ sọ́nù ẹ̀jẹ̀ kan fi kérí lé o gbogbo yín pátá ẹ̀jẹ̀ ká fọ̀dálẹ̀ ṣòro o ṣe bórí irú wọn nìyá ń lo ikú ayé apá wọn àìsàn máa gbé wọn dé ní rẹpẹtẹ àwọn tó ń dalẹ̀ ilẹ̀ Yorùbá o ikú ayé apá àwọn ò àìsàn máa gbé wọn dé ní rẹpẹtẹ o lágbára abẹ ní ní sín púpọ̀ àwọn tó ń dalẹ̀ Yorùbá tẹ dúró sí kọ̀rọ̀ tẹ ní a ò ní gba ilẹ̀ Yorùbá kíkọ hmm. ayé apàdùwò ní àìsàn àgbèyìndè. àmì kún fọyà. gbogbo ẹ̀yin rúmọlẹ̀ ni mo pè lẹ́yìn ẹ̀yin ni mo sunkún sí lọ́rùn lẹ́nìí. gbogbo ẹni tó bá dúró nídùú pé ìyà ni àwọn ọmọ Yorùbá máa máa jẹ lọ báwọn ọmọ wa máa jáde iléèwé wọn ò ní ríbi wọ̀ pé wọ́n máa dákàjẹ ni wọ́n mọ̀ dáwó lé wa lọ́wọ́ wọ́n bá ti fún wa nìkan lẹ́nu ó tún dẹ̀ ní ọdún mọ́rin Elédùmarè bá wa kóyà jẹ gbogbo wọn àmín àlá o. ẹ̀yin rúmọlẹ̀ ẹ dìde mo pè yín ní kíákíá kíákíá kíákíá báyìí àìrójú àìráyè ni kì í jẹ́ kálákì ẹdún ó fárí fọ́mọ ẹ̀ ẹ má jẹ́ kí gbogbo wọn rójú ẹ má jẹ́ kí wọ́n róye. àmín kú fáyà fún mi. ibi tí wọ́n bá kó sí jọ tó bá kó jọ sí ìtukọ́ máa tú wọn ká òyìnyà kó máa yà wọ́n lọ́jọ́ tá a bá fi òyìnyà yarun ó máa ń yà lọ́tọ̀ọ̀tọ̀ ni òyìnyà kó máa yà wọ́n èṣù kó wá dìde kó gbéra báyìí lọ kó sí wọn láàrin àmì àmì àmì wọ́n máa fàdá sára wọn wọ́n máa fọ̀bẹ gúnra wọn bẹ́ẹ̀ ni kò jẹ́ kó rí aláṣẹ torí pé ọmọ aláṣẹ ni mo pa aláṣẹ lónìí ni jẹ́ kó rí bẹ́ẹ̀ takẹsẹ náà ní iṣẹ́ láwùjọ òmùtìtì mẹ́rin ní iṣẹ́ láwùjọ ọ̀bọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ gbọ́ ọjọ́ àkérèjù bá wọlé ọjọ́ náà nìkan lè pátájì ẹ̀ bá wa kọ láyé ẹgbẹ́ ẹ̀ mọ́ ń gbà lóde ọ̀run ni ìtí mo ṣe nímọ̀jú ìkórí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ òdó ló mo pè ẹ́ ọ̀dànà ló sọ pé àmì ò lápá o èké ló sọ pé ìyá mi kò lẹ́sẹ̀ o tó bá dọ̀gànjọ́ ìyá ní àbèké o ẹ̀dùn olólùmọ̀ pé ọ̀gànjọ́ la wà yìí ọ̀gànjọ́ la wà yìí mo pè ẹ́ gbogbo àwọn tó sọ pé àní ilẹ̀ Yorùbá gbà mo ń ṣe ládùúgbò àmúpá lọ bá wa ká wọn mọ́lé kó lọ bẹ̀ wò kó lọ fìyà gidi jẹ wọ́n. gbogbo àwọn tí wọ́n pera wọn ní aláṣẹ tó ní gbogbo àwa tá à ń jìyà fún ilẹ̀ Yorùbá a máa jìyà yìí gbé ni tó láwa ta la fẹ́ kúrò nílùú Nàìjíríà àwọn ò ní jó a lọ ẹdùn olólùkọ dìde báyìí ní kíá lọ mi dè wọ́n mọ́lẹ̀. àmì kún fáyà kùn. wọ́n mi fi àpòrò burúkú sínú oh. ẹ̀jẹ̀ wọn bá mi fi sínú iṣan wọn bá mi fi sínú omi mm. ara wọn. kí wọ́n má rojú kí wọ́n má ráyè bẹ́ẹ̀ ni kò jẹ́ kó rí. àlámà mi. àmì ooo. Ẹ̀yin ọmọ Yorùbá mo ti bá yín ṣàmì àṣẹ. Àmì àṣẹ. Ẹni awo làṣẹ. Ọgbẹ́rì ò mọ pẹ́ẹ́nu wa làṣẹ wa o. Àwa tún pa láṣẹ báyìí mo ń pa láṣẹ báyìí mo pa ẹnu pọ̀ lẹ́ni mo ń pa láṣẹ báyìí torí pọ̀ mọ́ aláṣẹ ni mí gbogbo ẹni tí ń sáré lọ́tún lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí mo mọ̀ bẹ́ẹ̀ má jẹ́ kẹ́ni kankan táwọ́ náà nu gbogbo wọn. àmín yà láwù. má jẹ́ kẹ́ni kankan ṣàárẹ̀ nínú gbogbo wọn. àmín yà láwù. má jẹ́ kí irú pa ẹnì kankan. má jẹ́ kí àìsàn gbé ẹnì kankan dè. Ah, nítorí pé ìwọ elédùnmarè fúnra rẹ ló ti ṣe ládéhùn fún wa ó ní kò sí ohun tá a fẹ́ ṣe tá a bá ti pè wọ olódùmarè wàá jẹ́ ká rí ìdùnnú wàá jẹ́ ká rí ayọ̀ wàá jẹ́ ká rí ire níbẹ̀ mo fi àsìkò mi mo fi pè ẹ́ mo fi bẹ̀ ẹ́ ire ni kò jẹ́ kó gbẹ̀yìn yorùbá nation. àmín yàrá. bá a ti ń wò lọ́ọ̀kan yìí tínú wa ń dùn tára wa yá yìí má jẹ́ ká kábàámọ̀ ọbọ̀ bẹ̀ níbẹ̀. àmín kún fáyà. bẹ́ẹ̀ ni kò jẹ́ kó rí aláṣẹ. àmín yàlá o àmín kún fáyà. aláṣẹ ti rí bẹ́ẹ̀ o ti ṣe bẹ́ẹ̀. àṣẹ. Hmm. mo wá fi àdúrà mo fi kí àwọn tí wọ́n jẹ́ olódodo nínú mídíà mo ṣe àdúrà fún wọn. àwọn tí wọn ò fẹ́ òdodo tí wọ́n ń sọ pé rárá àwọn mídíà tó ń sòdodo àwọn ò fẹ́ wọn olódùmarè má pa wọ́n. àmín yàlá. olódùmarè má jẹ́ kí wọ́n rí àárẹ̀. àmín àmín kún fún gbogbo àwọn tí wọ́n ń ṣe òdodo yìí jẹ́ kó lálùyọ. àmín àmín. jẹ́ kó ga ju àwọn aláìlódodo lọ. àmín àmín. ìwọ olódùmarè ló sọ fún wa pé ká tó sọ̀rọ̀ ohun tó ń bẹ nínú ọkàn wa ó mọ̀ wá ó mọ̀ àwọn tó ń parọ́ ó mọ̀ àwọn tó ń sòdodo ó mọ àwọn tó ń gbè lẹ́yìn èèyàn tó ń ṣaburú ó mọ àwọn tó wà lẹ́yìn olóṣèlú ó mọ àwọn tó ń ṣe nítorí pé wọ́n fẹ́ jẹun ǹjẹ́ tí wọ́n bá ṣe yìí náà tí wọn olódùmarè ò bá yó wọn ǹjẹ́ wọ́n lè yó. Mm-hmm. olódùmarè ìwọ lọba aláṣẹ ìwọ lọba rínúròde olùmọ̀ràn ọkàn mm-hmm. ọba tó mọ̀ wá tó mọ̀ wá kó tó dá wa gbogbo àwọn tó jẹ́ mídíà olódodo mo pa lónìí ṣe ìrọ̀rùn fún wọn. Àmín ya Allah. di olóríire. Àmín ya Allah. Wọ́n fi inú burúkú má fi bí wọn nítorí pé ńgbà tí àwọn tí kì í ṣe olódodo tí wọ́n bá wà ń bẹ̀ eré ohun tí wọ́n máa ń sátọ́ bá fi kúnnú àdúrà wọn ni pé ẹ jẹ́ ká sọ̀rọ̀ sí lágbájá kínú lè bí kó lódodo lè lọ. Bá mi pẹ̀tù sí ọkàn àwọn olódodo tí ń bẹ nínú mídíà. Àmín ya bá mi sọ wọ́n di àtúndí torí pé wọ́n lọ́ba alágbára tó ń kó sí èèyàn lọ́kàn tó ń sọ fún èèyàn pé tí èèyàn ò ní burú tí ò dẹ̀ ní burú gbogbo àwọn olódodo tí ń bẹ nínú mídíà bàjẹ́kì tí wọ́n burú ọlọ́run. àmín yọlọ. ṣé wọ́n lẹ́ni ayọ̀ ṣé wọ́n lẹ́ni ìdùnnú ṣé wọ́n lẹ́ni ìfọkànbalẹ̀. àmín yọlọ. àwọn ènìyàn ọbú tó ń bẹ láàárín wọn torí pé gbogbo wọn kọ́ lè yan ọbú. àwọn èèyàn ọbú tí ń bẹ láàárín wọn tó láwọn máa da àwọn ènìyàn rere rú Olódùmarè má pa àwọn náà àmín bámi rọ̀ wọ́n lọ́kàn kan di ẹni àtúnbí kí wọ́n yí padà bámi kó sí wọn lọ́kàn kí wọ́n di ẹnu àti bí bó ṣe lè wù kí ọkàn wọn le tó bó ṣe lè wù kí bíríkì wà nínú ọkàn wọn ìwọ lọba tó fọ́ àpáta tó fi ohùn fọ́ àpáta ìwọ lọba tí o fi ọwọ́ lé àpáta tápàdá sì ń di yẹ̀pẹ̀ kí ni ohun tí wo olódùmarè ò lè ṣe. kò sí. bámi kó wọn sínú yàrá kan papọ̀ sọ wọ́n di àtúnbí olúwa olùdùmarè ẹ̀dùn òdòdó sọ wọ́n di àtúnbí ẹ̀yin irúmọlẹ̀ ẹ bá wa sọ wọ́n di àtúnbí tí wọ́n bá ti ń dami sára tí wọ́n fi ń fọṣọ tí wọ́n ń wẹ̀ sọ́rùn tí òjò ń pa wọ́n tí èrí ń sẹ̀ sí wọn lára olódùmarè bá wa sọ wọ́n di àtúnbí bá wa yí wọn kúrò níbi aburú bá wa sọ wọ́n di àtúnbí. àmín yá Allah alámà mi. gbọ́ aláṣẹ èyí tí mo sọ jẹ́ orí bẹ́ẹ̀ jò ṣẹ bẹ́ẹ̀ torí takẹsẹ náà ní ṣe láwùjọ òwú títí mèrè máa ṣe láwùjọ ọbọ o ọjọ́ tí àkérèjòpọ̀ bá ti wọlé ìjọ náà ní kanlẹ̀ pa jẹ́ kó rí bẹ́ẹ̀ jẹ́ kó ṣe bẹ́ẹ̀. mo padà sígbó ọ̀dọ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣe rálì ìta gbangba àwọn tí wọ́n ti wà ní Amẹ́ríkà tí wọ́n dúró sẹ́nu ọ̀nà United Nations látàìmọye ọjọ́ àárẹ̀ burúkú má jò ṣe wọn. yà là o. gbogbo ibi tí wọ́n ti ń rí owó lọ́tún lọ́sì tí wọ́n fi ń rí ṣe Elédùmarè bá mi bá mi ṣe àbùkù àbùkù ni nítorí òkú bá mi gbogbo wọn bẹ̀. àmín yà là o. gbogbo ẹni tó fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ ah, tó ní mi ò ní lọ fún six hours mi ò ní lọ fún seven hours nítorí Yorùbá nation bá mi lékún wọn nínú ọlá bá mi lékún wọn nínú ìdùnnú má jẹ́ kí wọ́n rí àkóbá lẹ́nu iṣẹ́. àmín kún fún ẹ̀kọ́. wọ́n ní pé wọ́n ń ṣe eléyìí fún ìyà tó ń jẹ àwa ọmọ yorùbá nínú location four one nine ìyàwó jẹ àwọn má jẹ́ kí ìyàwó jẹ wọn olóhùn olúwa. wọn lára pé wọn ló sọ pé kí wọ́n ṣe wọ́n sì ń ṣe wọ́n sì ń ṣàṣeyọ wọ́n ń ṣàṣeyọrí wọn lára tàwọn tó ń ṣe ráàlì lẹ́kọ̀ọ́ ń bí táwọn ọlọ́pàá location four one nine àtàwọn ìjọba four one nine láwọn ò ní jọ gbádùn wọn ló pa fún mi ó ní kí n lọ dúró tì wọ́n ó ní gbogbo ibi tó bá ti ń ṣe kí n dúró pé ìmìmì kan ò ní mì mí hmm. èyí tí gbogbo wa ti ṣe tí mo pẹ̀lú wọn tí mìmì ò mì wọn gbogbo èyí tó máa ṣe tí mi ò ní síbẹ̀ olódùmarè má jẹ́ kí mìmì kan ó mì wọ́n. àmín ya Allah. má jẹ́ káìsàn ó ṣe ẹnì kọ̀ọ̀kan wọn. àlámà mi. pé ìwọlá aláṣẹ oníkámọ gbàṣẹ oníkámọ pàṣẹ oníkáṣe àdúrà oníwọ Ọlọ́run máa gba àdúrà wa ìwọ máa gba àdúrà wa àdúrà náà là ń ṣe yìí la ń fi orúkọ ọ̀wọ́ olódùmarè tó tóbi jùlọ la fi ń bẹ̀ wò olódùmarè lórí gbogbo àwọn tí ń ṣe rálẹ̀ pátápátá má jẹ́ ká ṣìta àbọn má jẹ́ kó bá wọn. àmín. má jẹ́ kí àṣìta ọfà má jẹ́ kó bá wọn. àmín. má jẹ́ kí orí burúkú fọ́ wọn. àmín. má jẹ́ kí inú burúkú rún wọn. àmín. àwọn tí wọ́n ń pè nǹkan tí wọ́n ń fẹ́ ohun burúkú sínú afẹ́fẹ́ láti lè da gbogbo àwọn tí ń jáde ráálì láàmú olódùmarè bá wa dá afẹ́fẹ́ wọn padà sọ́dọ̀ wọn afẹ́fẹ́ rere ni kó wá dá padà sọ́dọ̀ gbogbo àwọn tó ń ṣe rálì pátá bẹ́ẹ̀ ni aláṣẹ. mo tún fi àsìkò yìí nítorí àdúrà pọ̀ láàrin wákàtí kan yìí àṣe mo tún fi àsìkò yìí a fi bẹ̀ ìwọ olódùmarè fún gbogbo àwọn tí wọ́n ń ṣe ànàsí tí wọ́n ń fún àwọn tí wọ́n ń ṣe rálì lọ́tún lọ́sì lówó tí wọ́n ń fún wọn ní ọ̀rọ̀ ìyànjú tí wọ́n ń sáré lọ́tún tí wọ́n ń sáré lọ́sì pé a ah, ẹ gba jìtá tí wọn ò jẹ́ kí ìyà jẹ ọmọ Yorùbá Ọlọ́run Olódùmarè má jẹ́ kí ohun burúkú ṣẹlẹ̀ sí wọn. Gbogbo ibi tí wọ́n ti ń mú tí wọ́n ná fún àwọn tí wọ́n ń jagun ilẹ̀ Yorùbá yìí, bá mi ṣe àbùkún sí. Bá mi lékún ẹ̀ fún wọn. Bá mi fi ọlà kún wọn. Bá mi fi ayọ̀ fún wọn. Bẹ́ẹ̀ ni kò jẹ́ kó rí. Bẹ́ẹ̀ ni aláṣẹ. Mo padà sí ọ̀dọ̀ àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan torí pé àwọn náà ń jagun ni. Mm -hmm ohun tí wọ́n ń kan látòrí ọ̀dọ̀ bàbá wa Professor Banji Akintoye ohun tí wọ́n ń kọ tí àwọn ènìyàn kà tí ó ń ṣí ọkàn àwọn ènìyàn padà kúrò nínú location four one nine ọlọ́run olódùmarè má jẹ́ kí wọ́n ṣìkọ̀ o. àmín. bí ọkùnrin ṣe ń kọ tóbìnrin ṣe ń kọ tọmọdé ń kọ tágbàlagbà ń kọ tí wọ́n ń jẹ́ ká mọ ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè location four one nine kí a má bàa jẹ àrọ́mọdọ́mọ wa wọ́n ní ìran mẹ́ta kì í tòṣì hmm. tá a bá wọlẹ̀ Yorùbá tiwa pẹ̀lú ìyà tí location four one nine fi ń jẹ wá ṣẹ́ràn méje wa ò ti tòṣì hmm. olódùmarè mo fi àsìkò yìí bẹ́ẹ̀ gbogbo ohun tí wọ́n ń kọ yìí jẹ́ kó jẹ́ déédéé iṣan ara gbogbo ọmọ location four one nine kán rí òdodo nínú rẹ̀ kí wọ́n ṣí ọkàn padà kúrò nínú location four one nine yìí bẹ́ẹ̀ ni kò jẹ́ kó rí olódùmarè. àmín. gbogbo àwọn tó wá ń kọ́ yìí náà má jẹ́ ká ìsàn gbé wọn dè má jẹ́ kí kú pa ẹnì kankan má jẹ́ káàárẹ̀ burúkú ó ṣe wọ́n bẹ́ẹ̀ ni kò jẹ́ kó rí. gbọ́ aláṣẹ gbọ́ olódù tó màre ìwọ ló ní ká ṣe àti ṣe ó ti rí bẹ́ẹ̀. nínú. No odù Ifá wọn ló ṣe ládéhùn fún wa níbẹ̀ tó sọ fún wa pé ọlọ́mọ àtòbò ṣòro ọlọ́mọ àtòbò ṣòro ọlọ́mọ àtòbò jẹ̀dọ̀ wọ́n ní kọ́ mọ́ kálá ìdí ó wọ́n kálá ìdí ó wọ́n ní kọ́ mọ́ ṣoṣo àìlọ́rọ̀ wọ́n ṣoṣo àìlọ́rọ̀ wọ́n ní kọ́ mọ́ gbọ̀nà ìbùrú wọlé wọ́n gbọ̀nà ìbùrú wọlé wọ́n fapá ṣẹ́ wọ́n fẹsẹ̀ ṣẹ́ wọ́n fi gbogbo ara ṣẹ́ gòdó gòdó gòdó wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n pẹ̀ látẹ̀rí òdi ògbè pé kí wọ́n á gbé wọn gbogbo wọn kọ̀ wọ́n láwọn ò ní gbé wọn wọ́n nítorí kí ni wọ́n láwọn location fún àwọn nàìjíríà kì í jẹ́ kéèyàn ó lówó lọ́wọ́ láwọn ọmọ yorùbá lówó lọ́wọ́ wọ́n láwọn location fún àwọn nàìjíríà wọn kì í jẹ́ káwọn ọmọ yorùbá ó nǹkan rẹ ṣe mo ní oúnjẹ káwọn ó rí nǹkan rẹ ṣe ẹ wá bẹ̀rẹ̀ sí wọ́n pè lórí ọ̀sá méjì ọ̀sá méjì ní kíni kámúsílẹ̀ lóhùn àmì ẹ ló dọ̀rọ̀ ìmùlẹ̀ ọ̀sá méjì ní kíni kámúsílẹ̀ lóhùn ìmùlẹ̀ ẹni ká mú kóró wù ẹrù alámọ odindi atare ọ̀sán méjì níta bá wá fi nǹkan wọ̀nyí bẹ̀ wọ́n tí mo bá gbọ́ ńkọ́ ẹlẹ́mọ̀ pé yẹkẹ́yẹ kì í jẹ kóró wù ẹlẹ́yẹ tó bá jẹ kóró wù kì í lè jẹ kì í lè mu gbogbo àìlè jẹ àìlè ṣú àìlè mú kó máa bá gbogbo àwọn ọ̀tá wa tó wà ní location fún wọn. àwa ni ká borí wọn àwa ni ká ṣàṣeyè. mi fàyè gbà mí fàyè gbà mí gbogbo ẹranko ti dáríjọ wọ́n fààyè gbẹ́kùn nínú gbó gbogbo ibi táwọn ọmọ Yorùbá bá dé ẹ̀wá máa bẹ̀rẹ̀ sí ní fààyè gbà wá. abáyé sọ́tù Olódùmarè ẹ fààyè gbà wá ńbẹ̀. abáyé sọ́tì Olódùmarè ẹ fààyè gbà wá ńbẹ̀. abáyé síwájú ẹ fààyè gbà wá. bàbá wo ẹ̀yìn wò gbogbo ibi tá a bá kẹ́yìn sí ẹ fààyè gbà wá ńbẹ̀ Olódùmarè. nítorí pé àdéhùn tó o ti ṣe fún wa ni. o sì ti lóòní ṣàdéhùn kan fún wa kó o má mú iṣẹ́ kó o ṣe fún wa gbọ́ aláṣẹ àmín o ọmọ Yorùbá mo ti bá àwọn ṣàmì àṣẹ ẹnu awo nìbà ẹnu awo làṣẹ ọgbẹ́rì ò mọ pẹ́ ẹnu awo làṣẹ wà o aláṣẹ mo tún ti fàṣẹ sí yẹn náà ẹ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. mo kúrò níbẹ̀ mo padà sí gbogbo àwọn tí wọ́n tún ń jà hmm. tí wọ́n ń jà nínú ilẹ̀ Yorùbá Olódùmarè mo mọ̀ kó dá mi lójú pé nínú àwọn tó ń jà yóò dàlẹ́ wà láàrin wọn nítorí pé àgbà tiwọn ni wọ́n ṣe ń mú ìjà wá hmm bẹ́ẹ̀ làwọn tí wọ́n ń bá wọn jà yìí náà àwọn olódodo wà nù wọn pé àwa nàrẹ yìí ò ní gbọ́ àwa náà ò ní gbà ni. ìwọ lọba tó ní agbára ìwọ lọba ṣèkan mọ́kù gbogbo ohun tó o bá ṣe kì í ṣẹ́kù ọba aláṣetán ni. tó bá wá jẹ́ ọba aláṣetán lóòótọ́ lóòótọ́ Olódùmarè ìwọ lọba tó ní àṣẹ lọ́dọ̀ wọ́n lọ́ba tó ní wí bẹ́ẹ̀ kó máa jẹ́ bẹ́ẹ̀ lójú ẹsẹ̀. gbogbo ìjà tí ń bẹ nílẹ̀ Yorùbá yìí wọ́n lọ́ba tó lè kó sọ́kàn àwọn èèyàn tó lè parí ẹ̀. èyí tá à ń ṣe nínú àgbà kì í wà lọ́jà Olódùmarè à ń gbìyànjú ni ìwọ ló láṣẹ. àgbà kì í wà lọ́jà yìí Olódùmarè má kó tú. àmín yàrá gbogbo àwọn èèyàn bú tí bá ń bẹ níbẹ̀ ìwọ ló mọ bó ti ń yọ wọ́n kúrò fúnra rẹ̀ bá wa pa wọ́n lẹ́nu mọ́ gbogbo ẹni tó ní ọkàn dáadáa pé ìjà yìí gbọ́dọ̀ parí kí a lè wúlò fúnra wa nílẹ̀ Yorùbá ká má fi ìbọn àti àdá bára wa jà Olódùmarè má ṣàbá wa rọ gbogbo àwọn èèyàn lọ́kàn bá wa parí. àwọn tó jẹ́ ẹni bú tó jẹ́ pé aburú làwọn wá ṣe wọ́n fi wọ́n fi wọ́n ṣe alamísà àárín wa ni wọ́n tì wọ́n bọ̀ wá láàárín ni olódùmarè fúnra rẹ̀ yọwọ́ kò mẹ́ àmín ó ní agbára mọ̀ wọ́n èmi ò dárúkọ ẹnìkan ṣùgbọ́n ìwọ olódùmarè ò mọ̀ wọ́n ó sì mọ̀ pé wíwà àwọn láàárín wa ó máa ní wá lára lo agbára rẹ̀ àmín bá wa yọ wọ́n kúrò láàárín wa kí wọ́n má bàa di wa lọ́nà tiwa. gbogbo ẹni tó bá ti dúró pé òun ṣe tán òun fẹ́ dúró tilẹ̀ Yorùbá ká lè dé ilẹ̀ lérí tó ṣe ládéhùn fún wa Olódùmarè bá wa lékún wọn níbi orí gbogbo wọ́n bá rẹ̀ ṣerú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ káìsàn gbérú àwọn bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ ni kò jẹ́ kó rí aláṣẹ. àmín Allah. wọ́n látòrí àwọn bàbá wa Lámídì yagboyaju àkànbí tó fi kárí gbogbo àwọn olódodo bẹ́ẹ̀ olódùmarè ṣàánú wọn ìwọ lọba aláàánú tó lágbára láti ṣàánú èèyàn tó fi kárí gbogbo àwọn tó lódodo bẹ́ẹ̀ ṣàánú wọn tó ń parí ìjà lọ́tún lọ́sì tí wọ́n sọ pé burú òní ṣàwọn ènìyàn gbogbo àwọn tá a wà nínú àgbà kì í wà lọ́jà olódùmarè ṣàánú wa sọ wá di ẹni gíga ohun tá a fi ṣe tá a fi rí ilẹ̀ yorùbá gbédè ilẹ̀ ìlérí kò gbélé wa lọ́wọ́ èyí tó bá ti ń ro aburú sí ilẹ̀ yorùbá nínú wa elédùnmarè bá wa rà á lọ́kàn bá wa wọ̀rọ̀ lọ́kàn èyí tó bá lóun ò ní gbà òun ò fẹ́ gba ìrọ̀ lọ́kàn fi ọwọ́ agbára rẹ bá wa mú jókòó síbi kan kó máa gbélé wòran bẹ́ẹ̀ ni kò jẹ́ kó rí aláṣẹjọ́ ń bẹ́ẹ̀ ni kò jẹ́ kó rí aláṣẹ bí orí bẹ́ẹ̀ mò ń pa láṣẹ ni. àmì ooo irúmọlẹ̀ mo ti bá yín ṣàmì àṣẹ ẹnu awo nìbà ẹnu awo làṣẹ ọgbẹ̀rí ò mọ pẹ́ẹ́nu wa làṣẹ wa ọmọ aláṣẹ ni gbogbo àwa tá a wà nínú ilé yìí nítorí pé a ti ń fi ẹnu wa pe àṣẹ aláṣẹ ni wá o sì ti ń gbà bó ti yẹ kó o gbà mo pe gbogbo olúgbòhùn tí wọ́n sílẹ̀ ní ìmọ́jú yìí mo pe gbogbo àwọn àṣẹ tí wọ́n sílẹ̀ ní ìmọ́jú yìí mo pe gbogbo àwọn rúmọlẹ̀ tó ń dìde ní àsìkò yìí gbogbo yìí tí mo sọ nínú ilé yìí lónìí ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ kó lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí a rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o ní ìgbẹ̀yìn mo sì ní ìṣẹ́jú márùn-ún síbi mẹ́wàá. márùn-ún sà. márùn-ún ẹ ṣeun. Hmm. ní ìgbẹ̀yìn mo ní ìmọ̀ràn fún gbogbo àwọn ọmọ Yorùbá nínú tá a mọ̀ ṣe nínú àdúrà wa àwọn ọ̀tá yí wa ká àwa ò ní ìbọn a ní ọfà ju àdúrà tá ní yìí mo gba gbogbo àwọn ọmọ Yorùbá ní ìmọ̀ràn wọ́n ní inú lóko ẹṣin máa ń gbé kí ló dé táwọn tó fẹ́ ṣe wá láburú tí wọn ò sọ̀rọ̀ tiwọn sórí mídíà tó jẹ́ kórí mídíà yìí làwa ti ń tú àṣírí ara wa ló ti ń mọ weaking point wa. tó bá jẹ́ pé àwọn mídíà yìí ń ṣe láti rí owó sápò ara wọn kó lè tú àwa láṣìírí ni Elédùmarè bá wa bá wọn bí o. àmín Allah. ó tó gẹ́. ẹ jẹ́ ká gbìyànjú ká jẹ́ kẹ́nu wa ó mẹ́nu ẹ jẹ́ ká gbìyànjú lásìkò yìí ìdíra ló kù fún wa ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àbúrò wa ẹ ràn wá lọ́wọ́ ẹ bá wa wá àwọn olódodo àwọn olóòótọ́ tí ọlọ́run olódùmarè sì fún lágbára nílẹ̀ yorùbá èmi dé bá àwọn bàbá tó bí bàbá mi tí wọ́n jẹ́ olúawo ní ìlú ìràpá ọjà ní kwara state tí bàbá bá jáde tí ogun bá dé níbi tó wà ká tó lo ìṣẹ́ ká tó wo ìṣẹ́jú pẹ́ àti bá bàbá nínú ilé bàbá ò sáfógùn wọ́n tún wá mú nǹkan tó tún mú lọ ni bẹ́ẹ̀ bá tó ṣẹ́jú kan bàbá tún ti lọ ṣé àwọn kinní yìí ti tán nínú ilé ni ṣó ti tán lọ́dọ̀ àwa Yorùbá ni ọ̀pá tí Mósè tó fi ná òkun pupa nígbà tí ogun dé tó yà lọ́tọ̀ọ̀tọ̀ a ní nílẹ̀ Yorùbá ṣé kò sí mọ́ ni ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ bá wa dìde sí i. oṣó àtàjẹ́wò kì í ṣaburú nìkan wọ́n ń ṣe dáadáa wọ́n fẹ́ ṣe pléènì oṣó àtàjẹ́ ló kọ́kọ́ ń fò àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n fẹ́ ṣe wọ́n consult wọn mo bá mo bá wọn ṣàlówìn ní London dáadáa mo bá wọn sọ̀rọ̀ mo ṣe ní Canada wọn ò fi ṣaburú wọn fi ń ṣe dáadáa ni wọ́n tiẹ̀ ń bojú tó bá rẹ́ni tó jẹ́ tiwọn wọ́n ń ṣí ojú fún wọ́n ṣí ojú fèmí ńgbà tí wọ́n mọ ẹni tí mo jẹ́ mo fi àsìkò yìí bẹ̀ ẹ̀yin bàbá wa mo fi bẹ̀ ẹ̀yin ìyá wa ẹ ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká dira fún àwọn ọmọ wa tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò lásìkò yìí tí àwa bá ń ṣe àdúrà àwọn kan ni wọ́n máa kọjú ogun àwọn Fúlàní yìí ohun tí wọ́n kó wọlé tà ń rí lójoojúmọ́ ah, kì í ṣe nǹkan kékeré o ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé olódùmarè ó máa jẹ́ ká borí gbogbo wọn mo wá ṣàdúrà fún gbogbo orí kọ̀ọ̀kan ẹlẹ́dàá wa ò ní gbàbọ̀dè ànímọ́ni ti pèrègún a máa lékún ọlá a máa lékún ọlá a máa lékún dùnú a máa lékún dùnú a máa lékún ayọ̀ a máa lékún ayọ̀ oní tí ń fi gbẹ̀yìn ẹ̀ gbogbo àwa tá à ń ṣe dáadáa ni mo fẹ́ kọrin fún. mo sọ pé orí ló ṣe yín lọ́gá o fàṣàkì orí ló ṣe ẹ́ lọ́gá o kẹlẹ́dá ẹ máa ṣe ẹ́ lọ́gá òṣì o ọ̀gá òṣì tó ń pọ̀ ọmọ rẹ̀ ló ṣì orí ló ṣe wá lọ́gá o kẹlẹ́dà wa máa ṣe wá lọ́gá òṣì o ọ̀gá òṣì tó ń kọ́ ọmọ rẹ̀ lóṣì bàbá mi bá ń jí orí ló ṣe yí lọ́gá o kẹlẹ́dùmarè máa ṣe yín lọ́gá òṣì o ọ̀gá òṣì tó ń kọ́ ọmọ rẹ̀ lóṣì orí ló ṣe wá lọ́gá o kẹlẹ́dà wa máa ṣe wá lọ́gá òṣì ọ̀gá òṣì tó ń kọ̀ ọmọ rẹ̀ ló bàbá mi adé níran orí ló ṣe yí lọ́gá o kẹlẹ́dà ni máa ṣe lọ́gá òṣì ọ̀gá òṣì tó ń kọ̀ ọmọ rẹ̀ ló ṣe yí lọ́gá o kẹlẹ́dà yìí máa ṣe yí lọ́gá òṣì o ọ̀gá òṣì tó ń kọ̀ ọmọ rẹ̀ ló olóyè Ìgbòho orí ló ṣe é lọ́gá o kẹ́lẹ́dà mi máa ṣe é lọ́gá o ọ̀gá òṣì tí ń pọ̀ ọmọ rẹ̀ ló ṣì sí o ló o lóòṣì ló kó olóòṣì lọ́la tó fi délé ọwọ́ ọ̀rọ̀ ọ̀gùn ọ̀lọ́ ọmọ ògbóyè òkú fi lè ṣàdúrà fún gbogbo wa náà pátápátá. Elédùmarè ti ṣe wá lọ́gàá kò ní ṣe wá lọ́gàá.